nílà kìí tàbí ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àìmọ́dú fi ṣe ìlọ́jọ́ ìlú ọ̀nà ni tariq salihin ila rabbil alamin ojú ọ̀nà àwọn eré lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá gbogbo ẹ̀dá tí ẹ bá tẹ̀lé àwọn ẹ̀kọ́ ìdí ẹ̀bá mú olù pẹ̀lú ògbó ọlọ́ọ̀bá èyàn jẹ́ kan náà ẹni eré asawa wahid ibn abdulsalam abdali lókojọ ọlọ́ọ̀bá sàfà lẹ́sìn wọ́n ní page 165 láti dúró wọ́n ní ibi tábẹ̀rẹ̀ láti 165 kìtàbùl bóyọ̀ kìtàbùl bóyọ̀ àlàyé nípa títà rírà odi lafafẹ́ kọ wá ń bẹ̀ fadlu iktisabi min halalin wa amalu bil yad babu iktisabi iktisabi min halal babu kí ẹ máa ṣiṣẹ́ ìmọ̀ tó pé ọ̀nà halal ni ó dé wọ́n amalu bí yẹ́ kí ẹ máa ṣe ọwọ́ kí ẹ ní ṣe ọwọ́ lọ́wọ́ ọjà ayé púpọ̀ ó di yé wa tó lọ bá báyẹ̀ láàyè kí ẹ ní workshop ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ló bí dáa jùlọ ó di yé wa fadl halal báàbù kí ẹ máa wádìí àtìmú rẹ̀ yóò halal wọ́n amalu bí kí ẹ máa ṣe láti máa ṣe ọwọ́ ó di yé تعالى ọlọ́wọ́ rẹ̀ pé lẹ́sẹ̀ àríkùn jùlọ kò síbà wí fún yí àǹtẹ̀tẹ́gò fadúlẹ̀ mìíràbíkùn kẹ wọ́n náà ọlá alátọ̀dọ̀ ọlọ́ọ̀bá yìí ilé ìtúsẹ̀lẹ̀ nígbàtí ìbá lọ sí ṣe hajj gẹ̀rẹ̀ ọlọ́run bá wa sọ pé àwọn kan gbá àwọn ah, lọ sí hajj omi iṣẹ́ ara ò wá ابات كيف فانتشروا في الارض فقبيله اما اودين واتقوا من فضل الله اما ود ان ولا رضا واذكروا الله كثيرا اما سمعت يا رب لقبلكم لعل كنت في العون غنى توديني اوديوا شيء عالم رحمه الله ابا يا واحد انت هو اوبجيكتيف ما تعمل مسلمين تعمل كريستيانز نيجيريا tí wọ́n ń rìn bí ojú táwọn òṣìṣẹ́ ti sọ kíríkẹ́ táwọn náà sọ àwọn mùsùlùmí wọn kò tó àwọn àwọn ọmọ àgbà ojú friday bẹ́ẹ̀ ń gba olé saturday àti sunday ṣé ẹ dàgbà ẹ̀yin mùsùlùmí má béèrè nǹkan tí ọlọ́wọ́ bá ní kẹ́ ẹ béèrè ẹ má torí pé àwọn christian béèrè tí wọn ò ní sí ẹ̀yin máa béèrè ọlọ́wọ́ ní kẹ́ ẹ bá ojú ọdún mọ̀ kẹ́ ẹ máa tì iṣẹ́ ọpụlọpụ ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe adam gbọ́ngbà náà bẹ̀tẹ̀ òótọ́ ni àwọn ẹgbẹ́ tó bá ń kíkẹ́ ìṣe kíkà fẹ́ ṣe ara ọ̀ òní àwọn nílé àpòjú rẹ̀ àwọn lọ sí hajj a ní fún àjọ ló bá tó àjọ kò sí pé ẹ lọ síbi hajj tàbí kíní kan ó di àlà فإذا قضيت الصلاة تبكر تاو فانتشروا في الأرض فقدوا لي يعني أتلا كانوا شيئين وابتغوا من فضل الله وانه ريولوبا واذكروا الله كثيرا نجي الله لكم لكم لعلكم تفلحون كلبا وانا تجري العقل من عمل يدي تشبع تشبع تشبع بالأنبياء ìmá ṣiṣẹ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ tí ń ṣe lọ ọjọ́ báwọn níbi ọlọ́ ti ṣe àwọn níbi ọlọ́ bá wọn ní iṣẹ́ ọwọ́ wọn lọ́wọ́ ọjọ́ bá ń pè ní iṣẹ́ báyìí ló ṣe méjì kọ́ gbẹnu ọjọ́ àwọn níbi ọlọ́ ṣe wọn ní kálukú ló ṣe wọn lọ́wọ́ rawa buhari al-mikdad radiyallahu anhu imam buhari gbàlú gbọ́dọ̀ mikdad mikdad ọlọ́sẹ̀ rẹ̀ rẹ̀ sí عن رسول الله صلى الله عليه وسلم قال أنه قال أن الله يكي الله يكي ما أكل أحد طعاما قد خير من أن يأكل بأمل يدي أن كان جنجة تبدا تياي أي ري تبدا bí kí ẹ máa jẹ níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ kó ní ṣe ọwọ́ ẹ̀rọ ọkọ̀ fi jẹun سو النبي وما بعدين جدا كان يأكل بعمل يده يسي أولي من جنب والدان ودي روى حاكم مرسوع ألباني الرافع ابن خديج إمام حاكم بعد ذلك إمام الشيخ هو محمد ناصر الدين الباني وده أن يعديث صحيح الرافع ابن خديج هم قالوا رافع ابن خديج قال قال يا رسول الله قيل يا رسول الله أنه كتب ما بيلو جنبي واو ولما تو أتيو قال كتب الرجل بيده وكل وكل بيع بأبرار بين كيف شاوري كيف مواجهة مقام شاوري kọ́lẹ̀ ní máa gbogbo òwò tábà sí pẹ̀lú ọ̀nà dáadáa ọ̀nà àwọn ẹni rẹ̀ ó di wà sheik albani ní àdìsí sọ̀hìn fi sọ̀hìn hẹ́yìn ní inú ẹgbà wa imam bukari àti muslim àna àbí orílẹ̀ radiyallahu anhu wọ́n sí náà àbí orílẹ̀ pẹ̀lú qala qala rasulullah sallallahu alaihi wasallam ìgbìmí sọ wáyé pé yàtàtàbà أحدكم حزمة أزمة على ذاري خير له من أن يسأل الناس فيوتيه أم يمنعه kẹ́lì kan nínú yí kọ́ lọ sínú igbó kọ́ lè gbégi kó sàgbìjọ kó wá gbé sẹ́yìn rẹ̀ kó wá sàgbìjọ kó gbé sẹ́yìn rẹ̀ ọ̀nà aláàzáà lẹ́yìn rẹ̀ káyìrò lẹ́wọ̀ kó wá tà kúrò mẹ́ ọdá ju kó máa bèèrè gẹ́lọ́wìn mọ̀tọ̀lọ́wìn yóò tí wọ́n fún wa yóò tí wọ́n fún wa bí wọ́n kọ̀ fún wọ́n fún ọgá ẹ̀díwà mẹ́ wọ́n kọ̀ fún ẹ̀díwà mẹ́ mọ́mà sọ̀rọ̀ láwọn yẹn ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó di kọ́lọ̀ rẹ̀ gbégi ó di wà ó fi pé ẹ̀dù kọ́mà lè sọ̀rọ̀ bára ọlọ́wọ́ bá mọ́sá sọ̀rọ̀ yìí wọ́n lọ́wọ́ ó tó bá wọn tó náà sọ̀rọ̀ kàkọ́ sórí ẹni mọ́sá kàrẹ́ ti kọ́ lọ́wọ́ ìjẹ́ mi ti ń gbà sórí wọn lọ́wọ́ sáà ni wọ́n láyà kàrẹ́ kí